كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún ọba adẹ́dà allah subhanahu wa ta'ala ọba tí ó lórí wípé ká fi àgbọ́yé tí ó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ká fi tan ìmọ́lẹ̀ sínú ìgbésí ayé wa kí ọ̀rọ̀ wa lè bá níyànjú láyé ń bí kí ó sì jẹ́ tí ó fi jẹ́ pé kí wa jẹ́ àtẹ̀wọ́gbà. níwájú ọlọ́run ọba ní gbangba ẹjọ́ gbèndé àlùkìyàmù gbogbo ń tí à ń ní dáadáa ìkí ọlọ́run ọba dùn wa ń tí à ń sá fún kí ọlọ́run ọba kọ́ ṣoṣo rẹ̀ kó lè jìnnà sí wa kó dẹ̀ ṣe àlàyé ìyàtọ̀ tí ń bẹ nínú wípé ìṣesí ìròrí àti sọ̀rọ̀ sí ẹni ọlọ́run ọba èèyàn ní wípé àyànfẹ́ rẹ̀ àwọn áúlíà àwọn ẹni ọlọ́run ọba àdẹ̀sọ wípé gbogbo mùsùlùmí gbogbo olùgbàgbọ́ ọba oníwòlí bí mánì ṣe bó ṣe lọ lágbára sí bó dẹ̀ ṣe jura wọn lọ sí bẹ́ẹ̀ náà ni àgbáyanu bí èyí ṣe dúró ṣinṣin pẹ̀lú ìmánì sí pẹ̀lú ìgbàgbọ́ ọlọ́run ọba sí tó dẹ̀ ń tẹ̀lé ojú ọ̀nà tó lọ́wọ́ bá sì fi rán òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam sí bẹ́ẹ̀ ni karama rẹ̀ èèyàn ni mérèkù ṣe jẹ́ fún sí. Si ló fi ń túmọ̀ sí wípé ògóńgó mírẹ́kù òun gangan ni wípé ìdúróṣinṣin lójú ọ̀nà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala látara àdúróṣinṣin ọlọ́run ọba tún wá máa fi àwọn nǹkan míì kún fún yàn lẹ́bẹ̀ẹ́ ẹ̀kọ́ lẹ́yìn tí ìsìn tí mùsùlùmí wọ́n sọ pé yọ àmọ́ lé. torí lẹ́dọ̀ ẹ̀kọ́ ẹsẹ̀ ẹ̀kọ́ gangan òun ni ojúlówó torí àwa tí yorùbá wa mẹ́hẹ̀ẹ́ bíi tèmi báyìí <laughs> àmọ́ ni kìí sára ẹran ẹ̀yin ò ní wípé ojúlówó tí gangan ní wípé ìgbàgbọ́ òun nínú ọba bọ́lọ́run ọba sì fi jìṣẹ́ náà látara wípé ó wá dúró lórí eléyìí kí lọ́lọ́wọ́ bá sọ ó ní alladhina jahadu fina ó ní lanahdiyanahum subulana àwọn tí wọ́n ń ṣègbìyànjú lójú ọ̀nà àwa ọlọ́run ọba á fi ọ̀nà máa wá á fi rọ̀ wọ́n lọ́rùn látara fífi ọ̀nà ọlọ́run ọba rọ èèyàn lọ́rùn yìí ọlọ́run ọba wa máa ń fún yẹn ní àwọn bíi flashes wípé à mọ́ rò pé bọ́yá yìí rí ọ mọ́ rò pé bá mo gbàgbé rẹ o báwo mọ́ rò pé wá mi sí pẹ̀lú rẹ mi tì ọ lẹ́yìn o àwọn nǹkan kọ̀ọ̀kan yóò flash ẹ̀ fún wọ́n lè jẹ́ wípé ó ṣàdúrà kan kó gbà ju bó ṣe lọ ó lè dáwọ́ lé nǹkan kan kó yọrí sí dáadáa ju bó ṣe lọ nǹkan kan lè máa wà kó máa rẹ̀ kọ́lọ́wọ́n ọba wa kó yọjú bó ṣe lérò lọ tó náà mọ̀ wípé aha eléyìí ṣe ní màá ṣe ẹ̀dá àgbàyanu ọlọ́run ọba ni eléyìí àwọn nǹkan báyìí ó ní kàrámà so ní tí èèyàn máa lé gangan gan ó ní bí èèyàn ò ṣe ní sẹlọ́n bí àárín èèyàn àtọ́lọ́run ọba ò ṣe ní bàjẹ́ kì í wá ṣe wípé ọ wá wípé ọwọlé àdúrà láti di wòlíì là. La? èyí ti ẹ̀ tara rẹ̀ ọ̀hún agbára kan wọlé àdúrà torí pé náà fẹ́ di àwọn tí wọ́n máa ran ju la èyí ẹ̀ sara rẹ̀ ìtẹ̀yà máa lé ni wípé bóòlì ìgbàgbọ́ nínú ọba adẹ́dá èèyàn ó ṣe rinlẹ̀ sí i ní ìrìnlẹ̀ tó jẹ́ ọba ntọ́lọ́hún ọba fi ran òjíṣẹ́ lásìlọ́ àràsọ́là mu tí. àwọn ẹni eré àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá lòun gbafẹ́ wọn tí wọ́n wà lójú pọ̀nà rẹ̀ tí mùsùlùmí máa lénu tí máa lénu látara wípé ń lé báyìí ọlọ́run ọba ọ̀wà máa yọ máa ṣe tiẹ̀ ní ọ̀tọ̀ ní dáadáa ló fi jẹ́ pé tí gbogbo nǹkan bá ti ń dojúrú tí kí èèyàn máa ṣọ́ńbẹ̀ kí tiẹ̀ má bàa fi dojúrú kí tiẹ̀ fi dá ń wípé kó dì mọ́ òpó ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala èyí ni wípé kó gbọ́ ẹ̀sìn rẹ̀ yìí kó máa mú lò kó dẹ̀ máa pèpè sídìí rẹ̀ tí gbogbo nǹkan bá tiẹ̀ dojúrú inshallah tiẹ̀ ò ní dojúrú ń bẹ̀ tiẹ̀ ọ̀ dà ń bẹ̀ kọ́lọ́mbà mọ́sá sì tù á náà bẹ̀. àwa sọ yìí pé àwọn kankan fẹ́ jọ kí èsàrà rẹ̀ àwọn èèyàn máa ń rò pé bóyá short ni ọ̀nà ẹ̀bùrú tọ́dẹ̀ jẹ́ wípé ẹ̀nà ẹ̀bùrú ni ṣùgbọ́n sínú ná kọ́lọ́hún ọ̀yà wáyà èyí ò ní wípé kéèyàn pa nǹkan míì mọ́ lójú ọ̀nà tí èsì tí ọlọ́run ọba fi hàn jíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam kọ́ wá rò wípé eléyìí òun náà ó tún yá bákan kọ́ wá ṣe àmóríbọ́ kúrò nínú ntọ́lọ́wọ́n bọ́ fi rọ́jì ṣẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam nídìí ìgbàgbọ́ tàbí rárá kórópọ̀ yín wà ń di ìgbàgbọ́ kọ́ máa mú àmúlùmọ́là kọ́ máa ṣàkàlà ṣokolo kọ́ máa da lóru pọ̀ máa sápà eléyìí dájúdájú ó ti gbẹ̀yìn jáde kúrò nínú ẹ̀sìn but kò ní mà látara yí pé kí ni òun náà lẹ́ni tí ń kírun òun náà ní tó ń ṣe nǹkan ní tí ó yapa sí ntọ́nà ọba fi rán náà Muhammad sallallahu alaihi tí ń ṣe bọ́ tí ń tún ta ojú bọ́ nǹkan pé ntí ọ̀rọ̀ ní tí ṣàkálá nínú Islam. gẹ́gẹ́ bọ́lá wọn bá ti fi ránjíṣẹ́ náà sàrà sọ́lá tá a fi mọ̀ yìí pé ọ̀ṣàkálá lélẹ̀ kọ̀dẹ̀ ṣokolo látara wípé kí ni kó dúró kó kúkú wà ní òdì kejì ká mọ̀ wípé rárá eléyìí ẹ̀ wa clearly ká mọ̀ wípé eléyìí ẹ̀ sára wa kò jọ ṣokolo ìwà ń ṣàkàlà ń ṣokolo òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi sallam sọ yìí pé alágàbàǹgebè báyìí ẹ̀yin monafik bíi àgùntàn ni níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tí ó wà láàrin akọ méjì ta ló ní obìnrin tó lọ́kọ méjì sọlọ́kọ kọlọ́kọ ó ní di yorùbá pè nàbì ẹ̀yìn àṣẹ́wó. kọlọ́mọdé ọ̀sọ̀lẹ̀sẹ̀ sí ìran wa kọlọ́mọdé àbí wọn lọ́mọ ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí lèèyàn máa ti sàkàrò nígbèsí ayé rẹ̀ tí ó fi mọ̀ yí pé ó yẹ kó òun ó dúró a máa pèjúwe wa ẹni tó jẹ́ pé kìí tẹ̀ sí kó kí ó lọ títí ọkàn gbọ́rọ̀ náà ni ṣùgbọ́n ọmọ àwọn tàwùzá ọmọ ntọ́gbọ́n ní ìmà ó ń ṣàlàyé àwọn ọlọ́ṣàkálá ṣoko lọ́nà pé a ṣe bọ́ ọba alẹ́nu ẹ̀ ní àáfojú ẹ̀ rí ó ní a tọ́ba yẹ pé nídìí òdodo tó ń sọ yìí ni o ẹ̀ lè fojú òun rí bí a rí bí àwàdà owó sọ sí lẹ́sẹ̀ owó bẹ̀rẹ̀ sí gbòòrò ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí jẹrà ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí rùn nínú àwọn ọ̀ṣàkálá ṣokolo náà tún wá bá a. àwọn náà ń kírun ìjọba àmọ́sọ́láṣí ní pé àwọn aláwọ̀ á ń di rẹ̀ ẹsẹ̀ rẹ̀ wọn yọ ọ́rà tàpó ní ẹni pẹ̀lú ògùn ọlọ́run ọba ẹsẹ̀ wọn ò ní rà lópin bá yẹ pé òdodo lòún sọ yọ̀dẹ̀ mọ́sọ́tì fàtíà sí omi yọ̀dẹ̀ fi wẹ egbò títí títí egbò yẹn sàn ẹsẹ̀ dúró padà sí bó ṣe wà ọ̀wá ó tún ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. now but gbogbo eléyìí kò yẹ ṣèjọ́ kan kì í ṣe jọ́ méjì ọgbà níbi oṣù mẹ́fà lọ sí méje but ó mú sùúrù pẹ̀lú rẹ̀ lórí gbogbo pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam gan wọ́n sahara rẹ̀ èyí ò ní wípé wọ́n ṣe ó dẹ̀ bẹ́ lọ́hùn ọba lé lórí ó dúró tì í títí títí oṣù mẹ́fà kí ọlọ́run ọba ṣe tó wá fi yé wípé sọtìlẹ̀ ikhlas kula ọ̀zọ̀ bi falak kula ọ̀zọ̀ bin nas mùsùlùmí wo ni ò ní mẹ́lẹ́ ìka kódà bàbá ṣe gba ìsìláàmù tí òjò sùn kan lọ aya kọ̀ọ̀kan ká máa fi kọ́ níjoojúmọ́ yọ̀ọ̀ka yọ̀ọ̀hà sórí. wẹ́dẹ̀ màkà òjíṣẹ́ náà sàásálàm ní sọ́ra mẹ́ta yìí ẹ kò sí nǹkan kan téèyàn fi wáṣọ rí lọ́dọ̀ ọlọ́run ọba tàbí téèyàn fi gba nǹkan lọ́wọ́ rẹ̀ tó tó sọ́ra mẹ́tẹ̀ẹ̀ta láti ìgbà tí ti sọ kalẹ̀ fóun o òun ò fi nǹkan kan fi wáṣọ rí so tó yẹ sá lọ kò torí wípé kí ni níta bá náà wá lọ Sokoto ó ti wà dímúdímú nínú àpò Sokoto wa lọ sí jẹ́ pé mùsùlùmí ìfẹ́ntì máa ń sáká kí ni ń lè kò sí ti ń lè torí wípé kí ni ó ti rí ọba adẹ́dà fẹ̀yìntì ọba tó sọ yìí pé nígbà tí ń kira rẹ̀. inna rabbakum alladhi khalaqa as-samawati wal fi sittati ayyam thumma istawa ala al يغشي الليل النهار يتلؤه عفيفا والشمس والقمر والنجوم مسخرات الأمر ألا لولا خلق ولولا أمر فتبارك الله أحسن الخالقين أن ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين ودعوه خوفا والتمع inna rahmatallahi okelewi oni qaribun minal muhsinin wala tufsidu fil ardi ba'da islahiha allah subhanahu wa ta'ala oni ṣe ẹrú wọn ọlọ́wọ́n ọba tó ń sọ fún yín tóun dá yín o tóun òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọláàmù ṣe tóun ní kẹ́ tẹ̀lé ẹ má tẹ̀lé nǹkan mi o òun ló ń dá sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì níjọ́ mẹ́fà ọ̀dà sọ́mọ̀ méjèèjì ọ̀dàlẹ̀ méjèèjì ǹjẹ́ ààrẹ nìkan tó jáde síta wípé rárá o òun ló ń dà rí kò sí òun ọlọ́run bá ló ń dà ǹjẹ́ ààrẹ nìkan tó lóun lè bóun jó kọ ìrí pé òun náà tiẹ̀ jẹ́ Allah la sọmọsítọ́ alẹ́ ọṣù ọwọ́ alẹ́ kí ọ̀la lórí ìtẹ́ rẹ̀.

bó o ní o sèré ọlọ́run bá ní alaysa sububi qarib ilẹ̀ ẹ̀fẹ́ ẹ̀ má tàn má wọ̀rí ọlọ́run bá ní wa shamsu bí òun ṣe tóbi tóun tó jìnnà tó tá à ń dẹ́yìn rí ìfẹ́ kiri àti òṣùpá àti gbogbo àwọn ọ̀ràwọ̀ musakharatun li amri wọ́n wà ní ìkápá àṣẹ ọlọ́run ọba ni kíláàsì ó ní ètò títí kẹgbọ́ òun ló bá dẹ́dà òun ló làṣẹ lórí wọn. ntí ń bẹ lára rẹ tó ń rò pé wọ̀ ni tọ́lọ́wọ́n bá bá ní tọ̀ kọ́ máa bá ọjà nísìn ọparí nù ò ní rí nǹkan kan tó sì sí mi ojú tó ń fi ń ríran nígbà tí ọba rí mi ẹnu tó ń fi ń tí ọba ọ̀rọ̀ wá mọ́ ẹsẹ̀ tó ń fi rìn ìrìn ò lè ṣe rìn mọ́ ọba ni tó jẹ́ pé tó bá ṣe tán láti mú ni kìí ṣe wípé kìí lé ní kìrìkìtì kó tó múyàn lá gbogbo ohun tí ó fi mú ọ ti wà lára rẹ̀ ọlọ́dà ọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ ní pé kọ́sọ́sọ pé ntí mọ̀ ń fẹ́ ìkọ́ jẹ́ o lára rẹ̀ tí ó dá sára rẹ̀ wọ́n mọ̀ pé mo ti jẹ bẹ́ẹ̀. Allah subhanahu wa ta'ala ọlọ́run bá wọn sọ pé ud'uhu ud'u rabbakum àdùá wal ìbàdà ẹ ké pé ọlọ́run ọba yín ẹ sìn òjíṣẹ́ náà sáà fúlàm ní kíké pé bíbẹ̀ tó ẹ sìn sísìn mímá sìn ní bó ṣe rán fi ránjíṣẹ́ náà sàlá láti fi wọ ojú rẹ̀ rẹ̀ èyí ò ní takuwa èyí ò ní páyà ọlọ́run ọba mùsùlùmí ayé nọ́ọ̀sì tẹ́kù ìbúdù rọ̀bẹ́kùn alẹ́dí kọ́lọ́kùn wọ̀lẹ́dí nẹ̀mí kọ́bílẹ́kùn ó ní ilẹ̀ alẹ́kùn tẹ̀tẹ̀kù ẹ̀sìn ọlọ́run ọba yín o ọba tó dá yín tó dẹ̀ dá àwọn tí wọ́n ṣáájú yín náà kẹ́ẹ̀ bá ní takuwa kẹ́ẹ̀ bá ní ẹ̀ ń sìn láti fi wójú rí wọn nìkan ẹ̀ ṣètòrí sí àárín mi tàbí sí àgọ́ mi ẹni tí ń sìn ọmọ pọ̀hún sìn ẹni tí ọ̀ máa lùmúlò ọmọ pọ̀hún máa lùmúlò mọ́lá kò ní í jẹ́ kí àwọn tí wọn ò <laughs> jẹ́ nǹkan kan ká máa sọ pé tiẹ̀ pọ̀ jù tó ẹsẹ̀ bí tí scheme of work tí òṣùwọ̀n rẹ̀ bá ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́ọ́ máa tẹ́ ń tọ́ pọ̀ jù àti tẹ́ ń tí ò tó tí wọ́n bá bíyàn lẹ́nu tọ́wọ́ bẹ̀rẹ̀ sí tẹpámọ́ ìtẹ̀lé súná òjíṣẹ́ lásán àṣálàm lẹ́nu tọ́wọ́ lo iye ọdún ànábì Nuhu láyé kó tó lọ sallallahu alaihi èyí tí ò ní rí ṣe nínú súnà òjíṣẹ́ náà sàlám tí ìtàn láyé yọ̀pọ̀ ju ètò oríṣi lọ tó ń túmọ̀ sí pé bí n bá ṣe ń fi súnà òjíṣẹ́ náà sàlám lẹ́hùn láì ṣeun bẹ́ẹ̀ náà ni ń fi ààyè gba bídíà sí nígbèsè ààyè rẹ̀ àti bínú ọlọ́run ọba subhanahu wa ta'ala òfin jẹ́ pé èèyàn ṣọ ọlọ́run ọba nìkan náà sùn bóòlù àṣeéṣe bó ṣe fi hàn jíṣẹ́ ńlá Muhammad sars tẹ́tẹ́ dúró àwọn ọ̀kọ̀fìà pẹ̀lú ìpalọ́lọ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n jẹ́ owó kọ́fún wọn tẹ́mà ẹ pé ẹ sìn pẹ̀lú ìpayà rẹ̀ àti ìjẹ̀ránsí wípé láàyò kúlífúri mẹ́àdì kò ní mú ṣàìmú àlìkáwà ní rẹ̀ sẹ́ wípé rárá o. ẹni tí ń sin òun o àà láyé ń bí kò ní múlẹ̀ múfò lọ́rùn wẹ̀ kò ní jẹ́yà kọ́nà ó sì ẹ má balẹ̀ islahiya lẹ́yìn ìgbà tọ́lọ́mù ọba ti fi túnlẹ̀ sí pẹ̀lú kíni pẹ̀lú orí ẹ̀ máa tán Muhammad sallallahu alayhi wa kílọ̀ náà bá sọ ìkẹ́ òun ọlọ́run ọba kọ́ríbù mìíràn mùsùlùmí ó súnmọ́ pẹ́kípẹ́kí ní ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹni tí ń ṣe dáadáa látara wípé ẹ̀rí ọkàn ó jẹ́ ọmọ jẹun wípé ọlọ́run bá wà o ọkàn ṣoṣo ni o ó lékè ọ̀la o ó ń wò ó o lọ́dá gbogbo nǹkan o ọmọ tó ń rò ọgbọ́n tó ń sọ orí tó ń ṣe ìwà ń sá fún wípé kí ìsọ̀rọ̀ sí ohun ìròrí òun àti ṣe sí kọ́ má yẹ tí wà á bí ọba adẹ́dàánú subhanahu wa ta'ala lópin ìgbà tí máa ti ń ṣe báyìí mọ́sínù kò ní nígboyà láti ta lu òfin ọba yóò máa ṣe kí ni yóò máa ró yóò máa oríṣiríṣi nǹkan àgbáyá ni yóò máa fi kẹ́ ẹ̀. afáàní àpèjúwe kan tí òjò yẹn kù lábẹ́ kíkú òjò òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní ó dẹ̀ gbọ́ ohùn lábẹ́ kíkú òjò yìí wípé má rọ òjò yẹn síbẹ̀ yẹn o má dàálẹ̀ ń bẹ̀ yẹn o lè dálẹ̀ nínú oko lágbájá torí bí omi bó ṣe lágbára tó èsújò lágbára ju omi lọ ló fi kóró sókè bí èsújò náà lè ṣe lágbára tó atẹ́gùn lágbára ju èsújò lọ ló fi jẹ́ pé tẹ́sújò bá fẹ́ dálẹ̀ nbí atẹ́gùn ó ti lọ bòmí rárá ibi tí ọlọ ibi tí a aláṣẹ pé kò dà sí ni ìwà ń tẹ̀lé ibi tí atẹ́kùn tí o sójú òun lọ títí títí òjò yẹn wá rọ̀ síbi gẹlẹ́tẹ̀ kan tí ó fi sàn lọ sí ìsàlẹ̀ ìsàlẹ̀ tó wá sàn lọ bí kànáà ọwọ́ á ẹrú ọlọ́kùnkan bẹ́ẹ̀ òun tiẹ̀ tiẹ̀ ní wípé. ogwugwu ma na ji omigba dị nụ agba ọnka mfọ je ntị ọka mmụ fọ ịka mfe ntị omi ya omi si n'okwu ọrị ebe ọla ọba ya ojiche na asị na lawa bere wipe ya abdalla wọrị ọla ọba kilo okọ ọrị onye na-agbaja n'okwu onye kilo si ọlọ́run oníkan tó máa ṣèjú wípé tí òun bá ti kó etu oko ètò wọn jẹ wọn yálẹ̀ ètò wọn gbọ́n yálẹ̀ ètò wọn fi sara falaini fáláìní èèyàn òun ò ní sọ pé nígbà tí ọ̀sán ń ṣiṣẹ́ falaini ah, àṣírí. ọwọ́ àṣẹ sọ fún mi wípé òjò yìí kìí ṣe bí ló ti yẹ kí àǹfààní rẹ ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn náà rí ọmọ ya wa kan ọ ń bọ̀ láti sáìdì ẹ̀yà nàgàdo ó kù dẹ̀dẹ̀ tí ó di pipeline bẹ́ẹ̀ láàrin ẹsẹ̀ mẹ́rin sí ọ̀dọ̀ wa ń bí. òjò yẹn pa ti ń kán òjò pọ̀ débi wípé òun náà pé mọ́tò wọ park sẹ́gbẹ̀kan ní kó jáde tún padà sínú mọ́tò aṣọ òun ò tó ọdọdọ wa fúrufúru bí ta'ala. ó nìkan náà ló lè ṣẹlẹ̀ báyìí wá sọ fún mi pé ibi báyìí ni èsújò yìí ti bẹrẹ tí a ti ní kọ́ wá rọ̀ sínú oko lágbájá kí ló ṣẹlẹ̀ ọba nínú ọba funfun níṣẹ́ ní oko gbogbo èèyàn tọba bá pé iṣẹ́ tó ń náà ṣe ọba nínú ọlọ́run ọba ọmọ àyà tiẹ̀ sọ́tọ̀ tí gbogbo ẹ bá dojúrú kí ẹ ò ní dojúrú ń bẹ̀. ó fi jẹ́ pé à ń bímọ á kí ni ìpáyà òbí kí ni nǹkan pàtàkì tó yẹ kí òbí kó fi ṣe tí ó fi ṣàtẹ̀gùn tí ó fi rọ́mọ tọ́ wọ́n máa yọ ní pé kó jẹ́ káàrin òun àtọ́lọ́wọ́n ọba dán torí àdínlù láyé tẹ̀kìm wẹ̀lẹ̀ àwùjọ àwẹ́jù igi tó gun bòjì rẹ̀ ò lè tọ́ bòjì wa òun làwọn ọmọ wa ọlọ́run ọba ọba ni tó jẹ́ pé mukhrijil hayy minal mayyit yìí máa mú òkú ààyè yìí máa yọ ọ́ kúò nínú òkú lóòótọ́ láti fi ṣọlá ṣùgbọ́n òbí tí ọba dúró déédéé ọlọ́run ọbọ̀ ọmọ fọmọ rẹ̀ bá wí láti pèpè bákàtà ní ẹgbẹ́ ó dúró déédéé tọ̀ wọn náà ò ní rí dùnú. ẹ fi jẹ́ pé ntí ọ pàtàkì jù nínú ìgbésí ayé ẹ̀dá ó ní pé ìpáyà ọlọ́run òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá mi òun ò rí tí mú àlìjẹ́nà èèyàn sákì yes àlìjẹ́nà ti dúró tọ́dẹ̀ jẹ́ wípé èyí tó jẹ́ lèkèlèkè èyí tó jẹ́ tó gbọngbọ́n nínú àlìjẹ́nà ni ó rí mú bí nǹkan méjì ìpáyà ọlọ́mọba àti ìwà dáadáa ìmọ̀ṣẹ́ dáadáa sọ́mọlá kejì kólọ̀kù kí ìṣesí yẹn ọ̀dà láàrin àwọn yẹn. látara eléyìí ọlọ́run ọba ó fi ṣe àgbàyanu fún un. àwọn sọ yìí pé àyínkọ́rọ́ yìí ìmá lé ní ìsara rẹ̀ ìfẹ́ máa gbẹ̀nẹ̀ dùrú látara dán àjàgà ṣèpọ̀nù èṣù tọ́jẹ́ wípé ó lè jọ kìí sòun bó ṣe jẹ́ pé ilé ìtọ́ni kíní wo ìrì táàmàrì díù díù ó nìrì tí máa rà á sí wíníwíníwíní tẹ́yìn ọ̀tún kò ní lọ́dún kankan tọ́lá ọba sọ pé láàyè fìlẹ́kù sáà kẹfù àìsàn àtàà. elédè ò ní jèrè gbogbo ibi tó gbogbo ṣe lè wọ A tó àwọn ọmọ ka kan a máa ń sọ yín fún ọgbà ọlọ́run wá fòkòdòrò ọ fẹ́ ṣe ṣíṣe òjò wá sùn wọn làwọn kan bẹ wọn máa ń mú ada jùzùn mi ní kófò ìwọ́tọ̀ ọgbà pé àwọn kan bẹ jẹ́ máa ń ada kófò. àwọn tí wọ́n gbà pa àwọn náà tún máa mọ́jò akbar kófúrà akbar wọ́n wá ń pe tí wọ́n pè wọ́n ṣe oríṣiríṣi tí wọ́n ṣe ojú sùn kalẹ̀ wọ́n ti ṣe gbogbo tí wọ́n ṣe tán ara <laughs> sán ara <laughs> sán báyìí gbogbo tí kó bí wọn ọba sákó ń bẹ odò omi ń bá gbé àwọn náà lọ ẹni tó pè é wọn mójú ó ní sheik mọ́yìnà ọlọ́run mo ní sọ́ọ̀n dá ọ̀sẹ̀ sílẹ̀ ó ní tọ́ṣẹlẹ̀ tọ́ṣẹlẹ̀ mọ́ ó yìí wá nídìí ilé látòní lọ òun ní trust anything anybody máa fọlọ́run bàmú ni ẹ̀hẹ́n aláàánà wọ́sọ̀ọ̀tì ọ̀sẹ̀ gúnlẹ̀ mùsùlùmí tọ́ba ti di pọ́n yàbàrà istidiraji ọba ẹ̀ka mayashu an zikirullah an zikiri rahman ẹni tọ́ba ti ṣàmórígbọ́ kó o nínú ìrántí ọba ẹlẹ́dà tó ní òun ó gbé gbèsè ayé òun ní gbèsè ayé tó yapa sí ìrántí tọ́lọ́wọ́n bá fi rán ńlá Muhammad sallallahu kí lọ́lọ́wọ́n bá ó ní inú kọ́yìdì lọ́hùn ṣètọ́ á fi àṣetọ́ nìkan á so mọ̀ wọ́wọ́ lọ́wọ́ kọ́rí yóò wá já mú gbálẹ́gbẹ̀ẹ́ fún wọ́n máa tara wọn wọ́n máa gíra wọn lékè ẹ̀yin ọ̀rọ̀ àwọn ọlọ́sàn yìí àtàwọn èrè lọ́sàn ara ń bo àwọn. ṣàyàtì nìyẹn kéèyàn máa ma kó máa bèrè lọ́nà òun tàn lórí ipe kọfẹ́ máa kọfẹ́ máa mú ọfẹ́ ma institutionalize ma kọ́ máa rúrọ́ lásán mùsíbà àwọn òkú àwọn olókù làákàyè náà wà ma wọ́n máa jójó wọ́n ma wọ́n ma jójó ló fi jẹ́ pé Islam kò ṣeé ṣe fẹ́ni torí rẹ̀ ò pé ntọ́ kọ́kọ́ jẹ́ májẹ̀mú àkọ́kọ́ fún Islam yẹn ó ní pé àlàáfíà ẹni torí rẹ̀ pé ọmọ ó ṣe é tá a máa mú àkàrò ọ̀rọ̀ wá fún yọgbọ yìí torí wípé kí ni tawfiq ìfìkànbalẹ̀ sí ń tà ń gbọ́ tàbí ń tà ń gbà láàzùmá yẹ kó na ánì lọ́ọ̀ wà ní rùsùlù ntọ́lọ́wọ́n <laughs> bá sọ nìkan ló ṣe é fọkànbalẹ̀ sí bójìṣẹ́ lásàásálà ń ṣe tú nìkan ló ṣe é fọkànbalẹ̀ sí títú mi ò àlá ọlọ́wọ́n bá fi ṣe kìlọ̀ wọ́n má yẹ ṣáàkì ṣàkóso ẹ̀ńtọ́ bá yapa sí ntọ́lọ́wọ́n bá fi ọmọ òjìṣẹ́ lásàásálà báadà máa tọ́ bẹ́yẹ nàdá wọlé húdà lẹ́yìn ìgbà tó dodo tó ti fojú hàn tán ọlọ́run bọ̀ wá fi máa ń bẹ̀ wọ́n ní wẹ́ẹ́ tẹ́bi ghayra sabilil mu'minin ọwọ́ àtẹ̀lé ojú pọ̀nà láti fi tún tọ́ gbọ́ ojú pọ̀nà tó yapa sí tàwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni àkọ́kọ́ tá a fi ṣègbàmpù bóòlà ṣe é ṣiṣẹ́ tí ọlọ́run ọba fi gbà lọ́wọ́ ẹ̀dá lọ́wọ́ lè yé máa tọwọ́ nìyà á dada tó mú wa tó ń túmọ̀ sí pé o lè kó ti Quran èyí ni tí ṣe iṣu bóòlù jíṣẹ́ ńlá ṣe tu kí lálàyé rẹ̀ sọlá àlọ́sọlá àwọn ẹni àkọ́kọ́ bóòlù yẹn ṣe lò ó a àbáwọn èèyàn ọdún onídìí ọtí a ẹ̀yin afáyẹ̀fẹ́ aláwọn ọlọ́wọ́ bá ní kò lówó ṣọ̀rọ̀ sọ̀hánàlá. So, lójú ara rẹ̀ kí ló lò olóhùn kóòtù Quran sórí orí kóòtù wọlé kèsì Quran ní kóòtù kèsì ayé Quran ní ẹ̀wọ̀n ṣé tí wọ́n sọnù kọ́ máa wo obìnrin tí ọ̀lẹ́tọ̀ sóní òun apírísíètì ẹ̀dá ọlọ́run ọba yìí subhanallah dalal tá a sọ fún ọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ yẹn ti apírísíètì ẹni. kí bóòlù ṣe fẹ́ sí wọ́kúlì mùmíní yẹ̀wùdú nínú sọ̀rí bólúfẹ́ fi yù sí tó dẹ̀ sọ ti olùgbàgbọ́ òdodo lóbìnrin náà bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbogbo nǹkan èèyàn máa tọ fínífíní nípa rẹ̀ tí ò bá tọ fínífíní yìí yóò ṣètú tó bá ti ṣètú yóò ṣìlò tó bá dẹ̀ ti ṣìlò àtúbọ̀tán rẹ̀ ní dá kọ́lọ́ wọn yàrá yàrá ló fi jẹ́ pé nínú ojúpọ̀nà ìṣesí àlùsúnà òjàmá àwọn tí wọ́n wà ní súnà ojú ọ̀nà téèyàn bá lògbé sí ayé ní lílò tọ́lọ́wọ́n bó fi gbàgbé sí ayé èèyàn lẹ́sìn lọ́wọ́ èèyàn èèyàn ní súnà ìtòsúnmà ní ìtòsúnà ní ojú ọ̀nà ojú ọ̀nà wo làágbà lo tọ́lọ́hún ọba sí ìrọ́jìṣẹ́ náà sí lára ọ̀sánlá tọ́lọ́hún ó fi gbà lọ́wọ́ wa wọ̀jẹ̀má tọ́lẹ̀ jẹ́ pé àwọn níjọ́ ọ̀la tó jìṣẹ́ náà sí àṣálà ń sọ pé àwọn níjọ́ ọ̀la. Ah, àwọn àlùsùn náà yẹn tẹ́tí tẹ́tí pọ̀ jù bẹ́ẹ̀ ni ntí ò ti tó wọn ló ti pọ̀ jù bó ni wọ́n kí ni jẹ́ basis kí ni ṣe kí ni ntí wọ́n ma ìròrí wọn lé lórí àti ṣesí lé lórí bó ni wọ́n ṣe ń mú ẹ̀rí wá bó ni wọ́n kó fi má jẹ́ àárẹ̀ yẹn ni sùn àwọn ọ̀rọ̀ tí ò yẹjú ó lè jẹ́ pé àgbélẹ̀rọ àwọn ọ̀rọ̀ táwọn èèyàn fi má òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ̀nà òun ló mọ gbogbo àwọn òfin ẹ̀sìn rẹ̀ lé lórí òfo ni. bẹ́ẹ̀ àpèjú wípé jimá tó bá parí o nínú Ramadan rákà mẹ́rin kan bẹ̀ téèyàn máa ń yàn. kó tó kí asù gbogbo tó bá ti ṣe sẹ́yìn láburú ọlọ́run ọba ọ̀yà fi rẹ̀ àwọn yóò wá tẹ̀bà tí wọ́n wá máa kí ní kíkí tó jẹ́ pé ìwọ̀n ọmọ yẹn gan wọn ní bàbá bàrà rẹ̀ tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn wá ṣe mistake náà wọ́n wá yí èèyàn sí wípé sọ̀látù ara rẹ̀ sí ni àrí wípé ọ̀rọ̀ ń bẹ ń bẹ ara rẹ̀ ni sọlá tuntun fèrè ló fi jẹ́ wípé kẹ́nìkan tó jáde wá kó sọ pé ọ̀rọ̀ yìí tí wọ́n fi sọ tó lójijì náà lójijì náà sọ náà lọ sọ tàbí nǹkan irú wọn lójijì náà ṣe kìí ṣara rẹ̀ kí ni credential tiẹ̀ gan níbo ló jẹun kánú dé níbi ìwá ìdí kí lójijì sọ kí ni ọ̀sọ́ sọlá àrà ọ̀sọ́nà torí pé wọ́n tó sọ pé man kọ́dà àmì màlẹ́m akún ẹni tí ó bá gbà tó ní mo sọ tí mi sọ fàlíyàtà bá wà mọ́kàdọ̀ mi lẹ́nu kọ́ wá ibi jókòó látàyè lọ fún ara rẹ̀ nínú náà kọ́ làwọn yàrá yà tó ní irọ́ pípa mẹ́dà irọ́ pípa mẹ́dà. ọ bá parọ́ mọ́ ni ó yàtọ̀ sí kí á parọ́ mẹ́ta yòókù torí pé kí ni gbogbo ayé rẹ̀ ìtumọ̀ kùránì ni bá ti sọ tí rẹ̀ tó o fi ma tó sọ ni tó túmọ̀ sí ni pé kí ni o sì tòyìn náà nù kọ́lọ̀ wáyà wáyà ló fi jẹ́ pé àlùsùnà ìjọba nínú tí wọ́n máa sọ ni wípé inna àdà ilm inna àdà dínà ilm ẹ̀sìn yìí o ìmánì ìmánì kí ni mà ọlọ́run bá sọ báyìí òjíṣẹ́ náà sàlàyé rẹ̀ báyìí àwọn sàbẹ̀ lò báyìí nítorí náà ẹ̀ṣọ́ ẹni tẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ní a tún máa fi kún wọn ní al-isnad min ad-din ẹ̀gbà wá ọ̀rọ̀ pé ń sọ irú èèyàn wo ni ń bẹ lára ẹ̀sìn tí ì bá ṣe ọ láì yùn ni laqala man sha ma sha. olúkálukú bá kàn máa hi tó bá wù sọnù. ló fi jẹ́ wípé ìmọ̀ jẹ́rẹ́sù wọ̀tàdì ìmọ̀ wípé ẹni tó sọ̀rọ̀ tó ló ń gbà lọ́dọ̀ ọ̀lágbájá lọ́dọ̀ ọ̀lágbájá lọ́dọ̀ ọ̀lágbájá àwọn tí ọ̀rọ̀ ń gan tó ń mì láàrin wọn ẹ̀jẹ̀ á mú wọn lọ́kọ̀ọ̀kan irú èèyàn wo ni wọ́n. sọpọlọ wọn pé sẹ́sìn wọn yanjú síwà wọn mọ ilẹ̀ ṣé kìí ṣe ní kòbókòbó ni wọn sáwọn tí wọn kìí ṣe àwọn aláròsọ ìyẹn ni wọn ká tó wá gba ọ̀rọ̀ rẹ̀ ṣé wọ́n bára wọn láyé tí wọ́n bá bára wọn láyé ṣẹ́ẹ̀rì tiẹ̀ wà wípé wọ́n pàdé yìí tí wọ́n bá pàdé ń bo wọ́n ti pàdé wọ́lọ́ọ̀yì kò sí ẹ̀sìn kan tó ní eléyà tẹ̀sí Islam kèé nítorí kíni nítorí wípé kí nǹkan tí ìsara rẹ̀ kọ́ mọ́ bá a kí wọ́n bá a fi kún tó jíṣẹ́ náà sara Islam wa nítorí kíni nítorí wípé kíni eléyìí ni ó sọ Quran ọlọ́run ọba ọba adẹ́dẹ́ òní ránà bí mi ìwà mọ́ wọ́n dẹ̀ sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun àwa la sọ kalẹ̀ nírántí àwa la sọ ìtọ́lọ́wọ́n bá fi sọnù ìtàwọn ẹ̀sìn yòókù nínú tọrọ wọn fi dojú ló fi jẹ́ pé ojú pọ̀n na alùsùnà òjìmá àwọn tí wọ́n wà lójú ọ̀nà tí ọlọ́wọ́n bá fi rún òjìṣẹ́ lọ́sọ̀rọ̀ àrùsọ̀lọ́wọ́ tọ́dẹ̀ jẹ́ pé àwọn níjọ́ ọ̀la wọ́n ní bá a ṣe fa òfin yọ kìí ṣe pé èèyàn kàn máa fa yọ bó bá ṣe wù bó ní ṣe fa yọ. ومن أصول عقيدة السلف الصالح ومن أصول عقيدة السلف الصالح أهل السنة والجماعة في منهج الثلاثة الضلال اتباع ما جاء في كتاب الله عز وجل وما صح من سنة نبيه صلى الله عليه وسلم ظاهرا وباطنا والتسليم لهما نعم صلى الله تعالى وما كان بمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيار من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ومن أصول عقيدة السلف الصالح nínú òpó òpó àkídà àwọn ẹni retí a ti kọjá tọ́lọ́ ń gbàṣẹ wọn òpó ìrìnnà yìí òun ni wípé àwọn tó dẹ̀ jẹ́ pé àwọn làwọn tí wọ́n dúró lójú ọ̀nà bọ́lá wọn ṣe fi rọ́jìṣẹ́ sallallahu alaihi wasallam tí wọ́n jẹ́ ìjọ ọ̀la ní bá a ṣe máa gba ìmọ̀ tá a dẹ̀ máa fi ìmọ̀ ṣẹ̀rí ìtìbá ma jaha fi kitabillah ká máa tẹ̀lé ntí ọlọ́run ọba mú wá nínú tírà rẹ̀ azza wa jalla ọba àlekè ọlá wọn máa sọ ha mi sọ yẹ ti nàbí yìí àti tí ó rinlẹ̀ tó jẹ́ òdodo taari ẹ̀rí mọ́ pé yes ni kì wípé bá wà nínú Kùránì tá bá nù rárá. a wà nínú Quran bó jíṣẹ́ ńlá ṣe ṣàlàyé rẹ̀ sallallahu alayhi wa sallam kìí ṣe wípé ńgbà tá a bá wà nínú Quran tá a bá rí mọ́ wà wà nínú súnà rárá owó sílẹ̀ ṣe é yọ kúrò lẹ́yìn ní ara èkejì lá torí méjèèjì ojú méjì ní ń jẹ́ ṣílì wọ́n ní kọ́yìn kò ṣe kò ṣe pínyà bẹ́ẹ̀ náà ni sunna àti quran ṣe jẹ́ sunna máa ń ṣe àlàyé quran ni kí lọ́lọ́wọ́ bá sọ ó ní litubayyina linnas ma nuzila ilayhi a ń sọ ìrántí asọ̀kalẹ̀ fún ọ ni kí òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam kó o lè ṣàlàyé fún wọn ní tí wọ́n sọ kalẹ̀ fún wọn. súnà àlàyé Qur'an ni kìí ṣe wípé táwọn àṣọ wípé ńgbà wa bá fọpọlọ wa wá nu Qur'an táàrí má láṣẹ tó wá sí súnà rárá bá a ṣe tú Qur'an wípé bó o làlàyé Qur'an Qur'an ṣe ṣàlàyé ara rẹ̀ bó o ní súnà ṣe wá ṣàlàyé gbogbo ẹ̀ papọ̀ lójíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ̀rọ̀ àti sọ yìí pé yóò ṣẹ́kù ó kú dẹ̀dẹ̀ ọ̀fẹ́ ìdí àyẹ tẹ́kì àmọ̀tẹ́kìkùn àlẹ́ àríkẹ́tì ẹnìkan rọ̀ bọ́lá lórí àga rẹ̀ lẹ́yìn ìgbà tó bá jẹun yóò tán wọ́wọ́ yẹ kú yóò àmọ́ sọ fún yín pé baynana wa baynakum kitabullah ntí bẹ́ẹ̀ náà wà àti yín kúrò ọlọ́run balẹ̀ kan koran ṣàǹgìlìtì ni ma wajadna fihi min halalin istahalalnahu nta a bá bá nù rẹ̀ nínú ọ̀rọ̀ ntọ́jẹ́ ẹ̀tọ́ halal náà láà ṣe ní halal wa ma wajadna fihi min haramin haramnahu nta a bá bá nù rẹ̀ nínú haram náà ṣe ní haram òjíṣẹ́ náà sọ ní ala ẹ̀ tẹ́tí sí kẹ́ gbọ́ إنما مثل ما حرم الله رسول مثل ما حرم الله إنما حرم الرسول مثل ما حرم الله أو أكثر ntọ́jú iṣẹ́ náà àṣìlá ń ṣe léèwọ̀ bí ntọ́lọ́ ń ṣe léèwọ̀ ni tàbí tó tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí àlàyé yìí máa pọ̀ ju ìyá ọ̀rọ̀ gan-an lọ àlàyé máa pọ̀ ju ìyá ọ̀rọ̀ lọ. ọlọ́run ọba ní ká kírun àbí bẹ́ẹ̀ ká wá pín wẹ́lẹ́wẹ́lẹ́ rẹ̀ níbo láti rí súnà kọ́ wá di wípé tá a bá ṣì kí ọ̀rọ̀ bàdí ọ̀rọ̀ kọ̀bìlì a irun yìí ti bàjẹ́ o a